إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أنبفوا الله سبحانه وتعالى tí ó yọ̀ǹda ìmọ̀ abẹ ní ayé ní àsìkò yìí fún wa bákan náà láti lè tún lè kójọ nínú ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala láti lè máa ka tíra mu'attal imam malik èyí tí a ń ṣe àlàyé rẹ̀ abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó gbà ní ìbádà fún wa kó fi kún òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ nìkọ̀ọ̀kan wa Amin ní ìjẹ́ aláǹfààní láti sọ̀rọ̀ nípa kìyàmù Ramadan ìjìdélówó sinapila nínú Ramadan akọ àtàwọn àdéhìí lóṣìṣì nípa rẹ̀ lónìí a bẹ̀rẹ̀ láti bi kìtàbù sọ̀láàtù lẹ́yìn tí wọ́n tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìhun òwúrú báàbù máa já àfi sọ̀láàtù lẹ́yìn eléyìí ni ojú ọ̀nà kan tó wá nípa ìhun téèyàn kí ní òru حدثني يحيى أفوى يحيى بن سلاس الليثي أسوى حديثكم عن مالك نطد أفاوى مالك بن أنس عن محمد بن المنكندر نطد أفاوى ذنب محمد بن المنكندر عن سعيد بن جبير عن رجل عنده غدا أنه أخبره أن عائشة زوج النبي صلى الله عليه وسلم أخبرته أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ما من امرئ ما من امرئ تكون له صلاة بالليل يغلبه عليها نوم إلا كتب الله له أجر صلاته وكان نومه عليه صدقا وحدثني عن مالك عن أبي النضر مولى عمر بن عبيد الله عن أبي سلمة بن عبد الرحمن عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي في قبلته فإذا سجد غمزني فقبضت رجلي فإذا قام بسطتها قالت والبيوت يومئذ ليس فيها مصابيح وحدثني عن مالك عن هشام بن عروة عن أبي عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال إذا نعس أحدكم في صلاته فليرقد حتى يذهب عنه النوم فإن أحدكم إذا صلى وهو ناعس لا يدري لعله يذهب يستكبر فيسب نفسه نعم أفاوى يحيى وبارزة رفاوى مالكي رفاوى محمد بن كندر ibn abdullahi almadani àti sa'id ibn jubair lọ́tọ̀dọ̀ afá wa ńláńlá nínú àwọn tábìín nínú àwọn tábìín sa'id ibn jubair ó jẹ́ nǹkan náà àwọn àkóò mímọ̀ ni tí ọ̀pọ̀lọpọ̀ ayé máa ń fi ìmọ̀ rẹ̀ ṣe ẹ̀sìn mo bá àdísì wa gan dáadáa látọ̀dọ̀ àwọn sàbẹ̀ àti muhammad sallallahu alaihi wasallam sa'id ibn jubair nínú àwọn tí ó jẹ́ pé àjáàjì ọkùn tó pè ní hajjaj bin yusuf at-taqafi nínú àwọn tí hajjaj tó pa ní ipa àbòsí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ bá ti máa sábà sọ̀rọ̀ nípa hajjaj pé nínú àwọn èèyàn kan tó pé àìlérí tó le nínú àwọn tó ń jẹ eléré ní kúfà àyàbá yìí ń jẹ ara kúfà tó nínú àwọn tó náà ni ìgbà tó wọn kankan sẹ́rẹ̀ lọ́wọ́ta hajjaj bin yusuf ọba mú hajjaj kan sí kìnìyàn kan pa Hajjaji ọ̀pọ̀ àwọn onímọ̀ sọ pé lérí pípa náà pípa títí àbòsí ni náà ni ó jẹ́ sí pé wáyá ọ̀rọ̀ náà ká ọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ lára àwọn èèyàn sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn fún sẹ́lú jùbẹ́ẹ̀ pé àfààní ẹ̀ndẹ́ máa ẹ pé kọ̀ ní fábùtù ni ẹni tí ìmọ̀ rẹ̀ ṣe tó bá gbọ́n bá sọ pé ó gba ọ̀rọ̀ wá tó bá ka àdísì fún ẹnu ẹ̀ndẹ́ máa ń gba àdísì rẹ̀ gbọ́ ni sẹ́lú jùbẹ́ẹ̀ wọ́n bi ní apẹ ọgọ́rùn ọgọ́rùn ọdún di ọdún márùn táwọn ní yorùbá rà pé wọn eh, pè ní àádọ́rùn àádọ́rùn ọdún di ọdún márùn abẹ́ǹkan ninety five naam so lásìkò àwọn lásìkò tí mí pé àsìkò tí but gbogbo bíbí rẹ pé àwọn kan nínú àwọn pé bí years láyé àwọn kan ní years ní náà tí fi tí yóò fi ma àmọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ganan sí sí ninety five ti àsọlẹ̀ kan yẹn náà afáwọn Maimun kábà fi lè mọ bí ìmọ̀ sẹ́nu jù bẹ́ẹ̀ bó ṣe lábàá tó fáwọn sẹ́nu pè ní Maimun bin Mihran afáàn náà ń sọ pé laqad mata walam yakun ala wajhi al-ardi ahadun illa wa huwa muhtajun ila ilmihi pé afáwa sẹ́nu jù bẹ́ẹ̀ mẹ́ta. oku wama ala waji al-ardi ahadun kò sí ẹni kankan lẹ́lẹ́ illa wa huwa muhtajun ila ilmihi àti pé yóò ní bùkátà sí máa sẹ́nu jùbẹ́rẹ̀ tọ́kọ́ bá ń bẹ lórílẹ̀ yìí tó sì ń jẹ́ àfa nípa ọ̀rẹ́ sí ó ní bùkátà sí ipe wọ́n ka àdìsí fún ọ tí sọ pé sẹ́nu jùbẹ́rẹ̀ ó wà nínú àwọn àfa àti ní ìsinadì ó wà náà náà àfa tó kótó àwọn ọmọ lọ dakọ sàábé sísá bí wọn yẹ sàá máa dakọ kó àná Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú pé àfa náà àfa ńlá ni eléyìí náà àwọn àdáwọ̀ tó lọ́wọ́ fi ń ka àwọn ẹyẹrí tó lọ́wọ́ fi ń ka àwọn tó bá dúró tó bá gbé ẹ̀sìn lọ́wọ́ tó bá sọ òdodo ńgbà mí ọlọ́wọ́ mẹ́lò mi lọ látara pé bọ́ ọba olójoro kan àbí nǹkan kan mí náà wọ́n sì àbòsí fún un nǹkan pa àbẹ̀kẹ́ barúkà rẹ̀ àbẹ̀kẹ́ fi sẹ́wọ̀n eléyìí ọ̀pọ̀ nínú sísá àmọ́ sábà máa ń lọ́dọ̀ àwọn afẹ́sìn fọlọ́mọ akẹ́yàfà wa sẹ́yìn lójú bẹ́ẹ̀ àti àwọn ọgbà àwọn afá bẹ́ẹ̀ tó ń gbẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrọ́jòlè ní ẹ̀ńdáwó rídọ̀n lọ́tọ̀rọ̀ afáwà kẹtẹ́ pé ẹ̀ńdáwó rídọ̀n tí ẹgbẹ́ ìyọnu bẹ̀lọ́dọ̀ rẹ̀ dáwọn èèyàn máa ń yọnu sí dáadáa àyàn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ àwọn náà afáwà wọn ni pé òun ni afáwà tó máa ń gba àdísọ́ lọ́tọ̀dọ̀ Ibrahim bin Yazid an-Naqai ó sábà ń gba àdísọ́ lọ́tọ̀dọ̀ Ibrahim bin Yazid an-Naqai òun gẹ́gẹ́ fún Aswad bin Yazid an-Naqai al وكان يروي عن إبراهيم بن يزيد النقعي الكوفي من قال هذا حديث على ترى فاو إبراهيم بن يزيد النقعي الكوفي كان كان إبراهيم النقعي نافا ثم سيرادات ثم فاتوا ثم ما يسن هذا سنة محمد يوان هذا تكو يوان لنا أفاي سواء بونا ني إذا بقى في عن رجل أو كون كان àwọn mẹ́rin àwọn onímọ̀ sára yìí bí zakọ́ ní sàlàyé kó wọn ni rídọ́ òun ni asọ́ bin Yazid ayé pé àwọn jòlè ń da owó gidon ọkùnrin kata dákọ̀ yẹn yìí asọ́rọ̀ mi yẹ ziri ní anakọ̀ yẹ kófì ni. ana anna aisha ta wadi yallahu anha una fa oni yawa aisha tin sai yawan muhammad sallallahu alaihi wasallam akhbaratuhu ó fún un ní labari anna rasulullah sallallahu alaihi wasallam qol oni òjísé ọlọ́run ọba tí kàtọ́rọ̀ ń bẹ fún ọsọ fún pé ما من امرئ تكون له صلاة بالليل وني ما náyà yìí bí àwọn mímọ̀ sàlàyé àwọn kan pé máa náfíà ni àwọn kan máa ìjàzíyà ni àmá gbogbo ẹ̀ náà tọ́yẹ pé máa ìjàzíyà náà ni òun náà wá sí náfíù náà ni tọ́yẹ pé báyà máa náfíà náà ni òun náà wá fún náfíù náà ni bùtọ́ báyà pé báyà máa ìjàzíyà ni bí máa tó wá bìmánà lẹ́sà bí máa bìmánà lẹ́sà tó ń jẹ́ náà àkàwátù kánà náà wáyà kánà náà ni pé máa mi ni mọ́gìn tọ́wọ́ bẹ mí yàn ní ní azáìdá mi tó lékún kò ní àká sí bẹ́ẹ̀ máa mi ni mọ̀rẹ́ in pé máa mọ̀rọ̀ in alibẹ́ àmọ́ mi yẹ mi záìdá rẹ̀ pé máa mi ni mọ̀rẹ́ in kò sí ọmọ ènìyàn kan wọ́n sì náà fi kò sí ọmọ ènìyàn kan tẹkúnù la òsọ̀lá tó ń bi lẹ́yìn tí ó ní ìrun kátọ́fẹ́kí bí mẹ́rin kí ni annáfìlà sọ̀lá tó ń bi lẹ́yìn tó ní náfìlà kátọ́fẹ́yìn lóru yagribu alayha nawmun tó yẹ pé oorun yóò wá bò dáru ohun yìí ò ní jókòrá yẹ ìṣe náfìlà yẹ bó ṣe lábára bó ṣe yẹ kó ìṣe yagribu alayha nawmun illa kataba Allahu lahu ajra salatihi àyàfi kọ́ yẹ kí ọlọ́wọ́ bá subhanahu ajo salati laada ehun rẹ̀ ǹjẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ní gẹ́gẹ́ ní ọkọ̀ fún rẹ̀ wa yaktubu allah subhanahu wa ta'ala hadha alhamal bi yaminihi la abakini yóò pa àwọn àwọn abakini àwọn malaika pé ẹ̀yẹ́ sikin àwọn tó ti ní àwọn tọ́mọ àwọn katabatu àwọn tọ́mọ ń pọ̀ nǹkan tó pé iṣẹ́ ti wọn ní kìtábà lè iṣẹ́ titi wọn yóò nìkan máa kọ́ á lábàjá ọbẹ̀ ó jìdí lóru ń ṣe náfìlà amóhùn ọjọ́ gbádùn ẹ̀kọ́ alábà yẹn kẹlẹ̀ fún ani Muhammad sallallahu alaihi wasallam àyàfi kí ọlọ́wọ́ bá pé nínú sẹ́tọ́ ọlọ́wọ́ bá máa ń ṣe ni ọlọ́wọ́ ó sì bẹ́ẹ̀ ọlọ́wọ́ ló ń gbé kọ́ ọlọ́wọ́ òun ó ní kí wọ́n kọ́ láwọ̀ àjọ sọ̀rọ̀ àti ìkẹ́kọ̀ọ́ kalẹ̀ fún láàmú ẹ̀kẹ́sọ́ọ̀sì mu kátàbàlẹ̀ àwò kí wọ́n kọ́ fún láàmú yàn láàmú ẹ̀kẹ́sọ́ọ̀sì ìkẹ́kọ̀ọ́ lẹ́yìn tó padà wá tún wá rí pé ó padà wá padà wá dìde ìgbà tó ń dá lójú rẹ̀ tó kẹ́ ọ̀wọ̀ yìí ìhálù méjì ló lẹ́wọ̀n ní màsí sàlàyé rẹ̀ hálù aláwọ̀kọ́ ni pé báyá ó dìde lójú oorun ó tẹ̀ ó sùn lọ gbẹ́yìn kò tẹ̀ dìde rárá ó sì dìde àsìkò rẹ̀ ti di àsìkò tí máa fi ń ṣe náfìlà ó ti di àsìkò tí máa fi ń ṣe náfìlà báyá wàhálà kan ni àbí kan ni wá sùn kò rí ààyè dìde láti lè fi ṣe náfìlà أنا ما خمس الله وسلم يحديث ولا الليل أني إذا نام العبد إذا, إذا مرض العبد أو سافره إذا مرض العبد تباري يوكا أو سافره أبوسي ترافلي كتب له ما كان يعمل صحيحا مقيما أمينيا تباري كباري أبوسي أولو أزلو ينجاجو كتب له ما كان يعمل ọlọ́run wa subhanahu wa ta'ala adébí ní ọlọ́run ní kí wọ́n kọ kalẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ma kana ya'mal sahihan muqima ní tí ma ń ṣe sahihan nígbà tó lálàáfíà táàrí ò tí ì dé muqiman nígbà tó wà nílé tí ò tí ì travel iṣẹ́ méjèèjì ni tí ma ń ṣe tó ti bala níbi iṣẹ́ olórí tí ma ń ṣe ni ìbádà ní bá kọ́wá ní ma ń kà ma ń ṣe jẹ́ náfíà lówó ni gbogbo iṣẹ́ olórí tẹ́ báyìí máa ń fáwọn obìnrin lówó kan ni báyìí máa ń ṣe dáadáa sáwọn ọmọ orúkọ ni kutiba lahu ma kana ya'mal sahihan muqima wọ́n nìkan kọ dáadáa iṣẹ́ tí ma ń ṣe fún torí pé tí ó bá sí kó travel ni tí ó bá sáré ni ìpìlẹ̀ ní kó yóò sì ni yóò sì sẹ́yìn sallallahu alaihi wa alihi wasallam alimahamad sallallahu alaihi wa wa kana nawmuhu alayhi sadaqa tó bá padà wá rí pé ẹlẹ́kẹ̀ẹ́ ìhàlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì ilẹ̀ láti wá sàlàyà nísìlẹ̀ tó bá yẹ kó bẹ́yà ó dìde ohun òjò gbádùn ti bó dàrú ojú rẹ̀ wá dá ọwọ́ wa sáré kí ní àsìkò tó ti kí náà ní pé wàká náà náà mú alẹ́ yìí wọ́n sá ọkọ̀ wá kí àbí kò tẹ̀ wá kí mọ́ rárá wàká náà mú alẹ́ sọ́dọ̀kọ̀ pé kò kí mọ́ rárá ká náà alẹ́ yìí náà mú sọ́dọ̀kọ̀ ohun tó sùn náà ọlọ́run tó máa fi ṣe sàárà hàn orí òtún máa jẹ́ ládàá tó pé kèdè pé ọ fẹ́ sùn ohun tó wà lẹ́bi rẹ̀ ní kókó òun jìnnìkó yẹn àmọ́ sẹ́yìn ti bá ara ó ti bá ara wọn ó ti bá rẹ ó ti bá sẹ́yìn rẹ àmọ́ ìjọ yìí òun kàn wá látara bẹ́ẹ̀ ohun tó tún sùn náà òun ò tún máa jẹ́ sára wọn náà nílé ní àwọn àna ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa hadathani an malikin wọn bá àrísọ̀rọ̀ tọ̀dọ̀ maliki an abi nadri mawla umar bin أنا أبي سلمة بن عبد الرحمن نتابع أبو سلمة بن عبد الرحمن أنا عائشة نتابع يا عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم تي يا عائشة ننجى آية النبي محمد صلى الله عليه وآله وسلم أن أقالت أني يا عائشة أوسو حديث يا عبد أبي سلمة بن عبد الرحمن بن عوف أني يا عائشة أوسو حديث كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم eléyìí hadisi yẹ fẹ́ júwe iṣẹ́ tí ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ láya báyà ọkọ tó jẹ́ ẹni eré tí máa ń ṣe náfìlà dáadáa àmọ́ wọ́n fẹ́ ṣàlàyé bí inú ilé wọn ṣe rí yóò júwe bí ilé ṣe rí ó sì fẹ́ ṣàlàyé wọ́n fẹ́ kọ́ alẹ́kọ̀ọ́ yìí pé yóò yọ àwọn ẹ̀kọ́ kẹjáde fún wa bẹ́ẹ̀ inshallah tábà ń sa náà lábàá ṣàlàyé ni pé ó ní kúntù anáàmù bẹ́ẹ̀nà yẹ́dẹ̀ rasulullah sallallahu alaihi wasallam òun máa ń sùn bẹ́ẹ̀nà yẹ́dẹ̀ ẹgbẹ́ àmàmà ẹgbẹ́ yẹ́dẹ̀ àmàmà ọwọ́ méjèèjì ọwọ́ méjèèjì ọwọ́ méjèèjì sí níbo ni máa wá wájú ni máa wá níbo àmàmà bẹ́ẹ̀nà yẹ́dẹ̀ rasulullah ma wà níwájú anna muhammad sallallahu alaihi wasallam wà gèjìláyà fi qiblatihi bákan náà gèjìláyà ẹsẹ̀ mi méjèèjì ó lè wá ní gèjìláyà gèjìláyà àbíkọ́ wá ní tó méjì náà ìdọ́fà ni wọ́n sì hasbun nọ́nà tó gìdìláàni ni wọ́n sì hasbun nọ́nà nítorí kíni nítorí ìdọ́fà wọ́n pa nọ́nà mẹ́rẹ́ mẹ́rẹ́ gìdìláàni wọ́n pa nọ́nà gẹ́gẹ́ àjọ gìdìlá wọ́n á mú yá o dọ́mí nǹkan tó bù wá yá a máa jẹ́ gìdìláyà ó jẹ́ gìdìláyà ó sì jẹ́ gìdìláyà bí àìnáyà àìnáyà méjì فإذا سجد غمزني tani muhammad sallallahu alaihi wasallam tó bá rí nípa níbi ń kírun ń ṣe náfílà lóhun jọ náà òun sì sùn òun wá kẹsẹ̀ sí wájú rẹ̀ náà tó bá rí pọ́n níbi wá bẹ́ẹ̀ fẹ́ rí kẹlẹ̀ gọ̀mọ́zà ni yóò àfọwọ́ ọmọ ní kàwé báyìí yóò àfi tami pẹ́pẹ́pẹ́ báyìí dẹ́jọ́ ẹ̀ gbígbé gbé ẹsẹ̀ rẹ̀ gbésẹ̀ rẹ̀ gbígbé fọ́gọ̀ bá tù gidi láyà so bákan náà gàmọ́sà ni yóò fọwọ́ sí mọ́ bá báyọ̀ yóò àfọwọ́ gbá mi ní fa mi yóò fẹ́ ẹsẹ̀ méjèèjì mú fáyì dá ẹ̀rí náà padà kọ́yà pé gèjìlá yìí yá nílẹ̀ kejì lọ́wọ́ àtúwá nítorá alákọ̀ọ́kọ́ gèjìlá yá ẹlẹ́kejì gèjìlá yìí yá fákọ̀ bá tó gèjìlá yìí yá ó ní wọ́n wà á gbá mú fúnra wọn yóò fọwọ́ tà ń lọ́pẹ́ wọn á gbá ẹsẹ̀ méjèèjì mú ẹsẹ̀ méjèèjì wọn gbá mú òmí nǹkan wọn á ká fáyì dá kọ́ mọ́ bàtà tù á fáyì dá kọ́ mọ́ masatuwa bá di pé bẹ́ẹ̀ àná Muhammad sallallahu alaihi wa sallam bá ti tún dìde kó mi fi kalẹ̀ ibi sùjúdù masatuwa yóò tún wá tẹ ẹsẹ̀ wọn padà yóò tún nasa padà. qalat yàwó Aisha wọn tó wọn fún alábàá pé wal baytu yawmaidhin laysa fiha masabih ilé táwọn wà ń jọ náà lásìkò náà ní pé àìsí nǹkan tó nǹkan kò sí àtùpà nílé láwọn lásìkò náà kò sí àwọn àtùpà kẹ́kẹ́ pé àtùpà kálukó sùn nínú òkùnkùn bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tó bá ti bá ti gbóbi jèdè tó bẹ̀rẹ̀ sí ń sinmi fílà tó ń sì ń nasẹ̀ kálẹ̀ ló fọwọ́ sàn pẹ́pẹ́ báyìí òun sì wà fọ kò bá tú gbèdìlà ìyà òun wà fọ gbá ẹsẹ̀ méjì mú òun dẹsẹ̀ mú òun kàṣẹ́ kù òun fẹ́ dẹsẹ̀ mú yín sì tún bẹ́ẹ̀ báyìí òun ti fi òun tún ti nasẹ̀ padà kámẹ́ ni wọ́n pé kì í ti wáyà ọ̀pọ̀ tí wọ́n tẹ́tẹ́ náà ẹ̀kọ́ tá a rí kọ́ni àti sìn pé tọkàtì àwọn bá ń bẹ tọ́lọ́ bá ti ní ẹ máa nífẹ̀ẹ́ ara yín ìpìlẹ̀ gẹ́gẹ́ tí asilamu sọ ìgbà dandan ni pé kò wọ́pẹ́ àbí àtàbà tó nílé ńlá fẹ́fẹ́ gẹ́gẹ́ akọ́ fúláàtì tàṣe kìíní kan ntọ́rọ̀ bá jogún fún ọ máa sẹ̀mí rẹ̀ ń bẹ tó bá ti rí fọkàbalẹ̀ ń bẹ tọ́lọ̀ bá ti mú kọ́pọ̀ dé máa sẹ̀mí rẹ̀ má banújẹ́ tó àtúntò orí èyí lọ ní apájẹ́sà bí kìíní kẹ̀kẹ́ fún ara ní ọkà ní gbogbo ìyàwó ẹ̀sẹ̀ kásẹ̀ ni kò ní ìyàwó ẹ̀sẹ̀ ká ẹ̀sẹ̀ kò tó ń bá kẹsẹ̀ kò ní ọkọ ẹ̀sẹ̀ àwáfẹ́ kíkanlẹ̀ ẹ̀wò ìwú sẹ̀míhùn a rí pé ọlábàrà díẹ̀ ó nígbà mí wọn ní ọjọ́ bá fẹ́ pé tí àrímà hamsa lọ́sà mọ́ bá wọn sí lẹ́kùn láti ìmọ̀ sí náfẹ́ lọ náà bá fẹ́ wọlé yóò bá wọn sí yóò bá wọn sí lẹ́kùn wọ́n ní pé kò yéé ṣe dandan àgbọ̀gbọ̀ gbé báyà ẹnìkan àti òun kí n lọ wọn abẹ́ kọjá wájú rẹ̀ ní ẹnìkan wá sùn síwájú rẹ̀ kó tó wá gbáyà òkú ní àwọn sọ́sọ́ mídòkú ni ọ̀sọ́dòkú èyí wọ̀ ọ̀sọ̀dòkú bí kéèyàn sunlẹ̀ kó o lè fi ẹni tó sunlẹ̀ ṣe sútúrọ̀ ọ̀sọ́dòkú torí ìyá Aisha rọ́dẹ̀ lọ́tọ́lá ní ara rí ń kírun ìwọ̀n ìkírun sí yóò kí àánú ọmọ kírun wọ́n sì súnlẹ̀ lẹ̀ yóò sì ní tí ni pé a ó tọ́ láti lè síkí ká fi èèyàn sí sutura kò sí tó burú ń bẹ́ ẹ̀rí náà yìí àti ẹsẹ̀ ńlẹ̀ ni náà kọ́ra nàdísẹ̀ ń náà bákan náà وحدثني عن مالك أفوى مالك وصو حديث فوا عن هشام بن عروة لطلو هشام بن عروة بن الزبير عن أبيه لطلو الزبير بن عوام عن عائشة تنسي أما زبير بن عوام عروة بن الزبير ونسي أما خالق أما أبوه ماما يا àbúrò ìyàwó Aisha ọmọ àbúrò ìyàwó Aisha tí sí Asma bintu Abi Bakri Asma'u bintu Abi Bakri so ọmọ rẹ̀ wọn náà nílé wípé òun ní jẹ́bí àgbẹ̀ fún ìyàwó Aisha radiyallahu ta'ala anha ana Aisha radiyallahu Aisha zawjin Nabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ ìyàwó ìṣẹ́ ọlọ́run tó kọ́tọ́ ń bẹ fún anna Rasulullah sallallahu alaihi wasallam qala ó ní òjíṣẹ́ ọlọ́run bá tí kọ́tọ́ ń bẹ fún lórí idha na'asa ahadukum fi salatihi tí ẹnìkan nínú yín tí ń bá ń wọ́n gbé fi salatihi níbi ìwọ̀n ẹ̀tí ń kí lọ́wọ́ bá yan náfìlà lọ́wọ́ àbẹ́sì ń kí wọn ẹ̀rọ náà ni falyarkud kú ẹni bẹ́ẹ̀ falyarkud kó dìde kọ́yà sùn falyarkud kọ́yà sùn rukul mẹ́nà ànáwó falyarkud kú ẹni bẹ́ẹ̀ kó sùn hatta yadhaba anhu títí tí ohun ó fi kú ní ojú rẹ̀ fa inna ahadakum torí ń tọ́lá pé ẹnìkan yín idha salla wa huwa na'isun tí bá ń kírun tí sì ń wọ́n gbé la yadri la'allahu yadh'ab yastaghfiru kò ní ó sì ṣe kọ́ máa máa òun pòun sí òun bẹ̀rẹ̀ wọn bá fáyà sọ bà tí ó sì wà máa sọ tí ọ̀dà sí i ó lè máa ṣàdúrà tó pé tí ọ̀dà náà máa sọ sí ààrẹ látàkó òun ti mú un ó lè máa wí nǹkan mi ọkọ̀ máa wí nǹkan mi lọ́wọ́ wí nǹkan mi lọ́wọ́ máa wí nǹkan mi lọ́wọ́ wí nǹkan mi lọ́wọ́ máa wí látàrí ilé ni pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala àwọn ọ̀rẹ́ àwọn ọ̀nà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ káyé pé ká síkíni ká máa sùn ní ìgbà tí wọ́n pẹ́ báyìí pé abáyẹn náà fìlà lọ́wọ́ táwa ti ń kẹfì wípé báyà owó fẹ́ máa pọ̀ báyà sùn má ní pé iye máa bá àdísàlá àpọ́ta kà síwájú òṣùpọ́lọ́ òṣè kìíní ọlọ́wọ́ tún so wọn gan mú ní fún ní sọ́lákọ́ ní sọmọ jẹ́ náfìlà fún ni wàhádọ́ta ni a máàlìkì wọ́n sọ àdísàlá tọ́lọ máàlìkì an ismail bin abi hakim wọ́n tó bàbá wa ismail ọmọ bàbá hakim annáwó balagawo pé ó dọ́dọ̀ wọn anna rasulallah sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ náà wọ́n ti kẹtọ́rọ̀ mẹ́ fún sẹ́mi àmì àtàn ọgbọ́ tí obìnrin kamínà lẹ́yìn tó sọ́lì ọgbọ́ tóbìnrin kan kí wọn ní òru bóyá obi fẹ́ gbọ́ obìnrin obìnrin wọn ń ka nke kẹ̀rá rẹ̀ wá ń jáde obìnrin kan ní ń ka kẹ̀rá nìkẹ̀rá rẹ̀ ń jáde wọn bá gbé ah sí ń jáde. fàkìlá man áàbìhì lóògùn tó jìdé lóògùn tí yẹn náfílà yìí síkírà rẹ̀ ń jáde yìí fàkílẹ̀ láwù àwọn kan wá sọ́fà ní Muhammad sallallahu alaihi wasallam pé adi ilhawla bintu tuwaitin látàná mọ̀lẹ̀ eléyìí ni obìnrin kan tó ń pè ní àwùlá àwùlá ń pè ní àwùlá látànà wọn lè ọ̀nà òun yéṣù lóhun jẹ gbogbo ogun náà fi yan fílà àwọn èèyàn ń fa níbi ní làbárí pa obìnrin pàkẹ́gà àbáríkà ah, bàtà náà bí wàá gbọ́ eléyìí ọ̀kan àbí wàá kọ̀ pé àpò ah, ni ó sì máa fi gbogbo orú ẹ̀sùn èmi gáfúrà mi sallallahu alaihi wasallam èmi a máa dìde so bákan anábì wa kọ kínní yìí hátà àwọn rí pati kàwọ ìyá tó fi wájú yìí débi pé àwọn èèyàn rí pé akínní yẹn dùn ànábì ànábì ọ̀la kì í wù sísí bẹ́ẹ̀ wọ́n á rí lójú ànábì sallallahu alaihi wasallam náà ní eléyìí kọ́ alẹ́ kọ́ pé tí èèyàn bá rí nǹkan kan tí ọba dà kẹtọ́ bá jẹ́ àwọn mùkàrọ́ọ̀tì tó jẹ́ pé tọ́lọ́wọ̀n fẹ́ tó takò fẹ́ náà ọba ìwọ tó fi máa gbáyà kí ní òun dáa tẹ́lẹ̀ mínú padà tó a máa padà bóyá ó dájé afákanáwà náà ń bẹ́ ó dájọ́ tó tó sí gan tó ń rẹ̀rin ni bàbá nìkan tó gbé sòkòtò síbẹ̀ rẹ̀ dí tí gbogbo pátá rẹ̀ hàn tó lòun ṣe yáàsì lẹ́fù wọ́n sì rí ọdọ́ tó wọ́n ẹ̀yàn ah, ah, máa sí ìsàtìyà tẹ́ra yìí ni ah, ọlọ́run sá ìdájọ́ yìí pẹ́lá tí rẹ̀ àsìkò rẹ̀ mọ́ láìkì rẹ̀ ó ti ń so òtútọ́ wọ̀ ìṣòwò tó dáa ni àmọ́ bó ṣe wọ́yọ̀ ọ̀dà fásitì tó sọ́sọ́kè ọlọ́run òfin lè ọ̀ṣọ́ rẹ̀ àwọn ọ̀ṣọ́ àwọn bíi tó ń ṣe yìí sí òhò lẹ̀ náà lè kó jókòó yé kó dẹ́rọ̀ ọlọ́run bàbá kẹ́rù bà kó mọ̀ sí ìwé mi láéláéláé àwọn bàtọ́ bá ti ń ṣe wá wọn ní sàwọn kéèké tó wà ládùúgbò táwọn bá tó eh, eh, eh, kọ́lá àwọn tó ń rẹ́rìn ní dádì tó àyẹ̀bọ̀dá kìnnìkan tó rẹ́rìn ní kọ́lá àfà kìnnìkan tó rẹ́rìn ní so ìyẹn ń ìbàjẹ́ lọ́wọ́ náà ni akɔni ni ta'awwana 'ala al-birri wat-taqwa wala ta'awwana 'ala al-ithmi wal-'udwan ẹ mìíràn yín lọ́wọ́ léegi ìbẹ̀wò Ọlọ́run bá ní 'ala al-birri wat-taqwa léegi dáadáa àti pẹ́yì ìbẹ̀wò Ọlọ́run wọ́n sì máa balẹ̀ láwùjọ wala ta'awwanu 'ala al-ithmi wal-'udwan ẹ mìíràn yín lọ́wọ́ léegi al-ithmu ẹ̀ṣẹ̀ 'ala al-ithmi ẹ mìíràn yín lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wal-'udwan àti máa bára ẹni ṣe ọ̀tá ìṣèlú àti láwọn òfin kára wa lórí ilé ìgbà wọn. wọ́n ní pé dandan pé tẹ̀yìn bá ti rí jọba yàrá ẹkùnrin Muhammad sallallahu alaihi wa sallam bàtọ́ sọ̀rọ̀ ńlá àbárí pé ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń jìdí ló gbogbo òru obìnrin náà pé òun náà hawlat náà àníbi ó ta pé à irú iṣẹ́ sí wọlé léyìí irú iṣẹ́ wọlé léyìí aláwọ̀ fi ẹ̀sìn ẹjọ́ thumma qala àníbi sallallahu alaihi wa sallam ọwọ́ abẹ́ ẹ̀sìn lọ pé inna Allaha tabaraka wa dájúdájú ọlọ́wọ́ bọba àlíkẹ́ ọlá ọba tó láwọ̀ ẹ̀ ga la yamallu hatta tamallu ọlọ́wọ́ ọba la yamallu ọlọ́wọ́ ọba kò lè sú o ẹ bá gbé yóò sú ọlọ́wọ́ ọba o ọlọ́wọ́ ọba ò ní kó súsú hatta tamallu tabalẹ̀ fẹ́ máa sin ọlọ́wọ́ ọba ẹ máa ṣe ìbára kan ọlọ́wọ́ kò sọ ọlọ́wọ́ ọba hatta tamallu ẹ̀yìn náà padà sú o òun rẹ́ dì mẹ́rin wọ́n ṣe yóò yà sùn òṣòlọ́wọ́n bá àwọn nítorí náà ní Muhammad sallallahu alaihi wasallam pé ikhlafu min al-a'mal ma lakum bihi taqa tó náà dábàá bẹ́ẹ̀ sí iṣẹ́ kankan ẹgbẹ́ kọ́ wáyé lọ́rùn ní tẹ́ ẹgbẹ́ kọ́ wáyé lọ́rùn ẹrí pé agbára yín ká nínú sẹ́ nábìlà tẹ̀ mọ̀ pé èèyàn lóru iṣẹ́ tẹ̀ mọ̀ pé lè máa ṣe lọ tọ̀ pé ó yàn lóru yóò kò ní para gbogbo àwọn àyílà kò ní pa jẹ mọ́tẹ́ bá yẹn nábìlà lóru sẹ́kọ́dá òde iṣẹ́ nọ́fílà tí wọ́n fi ń pa ọ̀ràn yàn láà ó yẹ kó fura sí ara rẹ̀ àbí òun náà lọ́wọ́ ṣe títí títí wọ́n lọ kásùbà kò tún jọ́wọ́ àyè káyìlá lásìkò rẹ̀ ẹgbẹ́ yìí ti àṣejù ti wọ̀ àmọ́ nọ́fílà tí yàn bá ń yàn tó ẹsẹ̀ kó bẹ́yà lápòjú ọ̀ràn bá Muhammad sallallahu alaihi wasallam yàn aka mẹ́tàlá àbí aka mọ́kànlá méjì náà ló lẹ́rìí tó fẹsẹ̀ múlẹ̀ náà lọ yàn ó sì yàn ní ọwọ́ síbùsùn lẹ́yìn àkẹ́ ìdábẹ̀tọ̀ òwútọ́ ọgbẹ̀yìn náà lọ yẹn gbogbo tó bá fi yẹn lábẹ́ àbọ̀ ìbá kàtí kààbọ̀ àbí méjì akátọ̀gbẹ́ kágbùgbẹ́ ọ̀rọ̀ ayé rẹ̀ sì lọ́sàn-án wàá pé tó wá bẹ̀rẹ̀ láti bí òru yẹn yẹn látàkó méjì láti ti bẹ̀rẹ̀ wàá ni àṣejù sallallahu alaihi wa sallam ọkọ̀ kéèyàn fi gbogbo òru rẹ̀ òun kó fi hàn nàfílà alábẹ̀lẹ̀ ẹgbẹ́ kọ́ra yín lọ́rùn ìǹtẹ̀ òpẹ́ lè máa ṣe nínú iṣẹ́ tagbára yín ọká tó gbé tó tún dápé nínú àwọn iṣẹ́ olóore ahabul amal inda Allahi ahabul amal inda Allahi adwamuha wa in qallat wa in qallat adwamul amal àbí ahabul amal inda Allah àwọn iṣẹ́ tí Ọlọ́run Ọba àwọn iṣẹ́ tí bá máa ń lọ tí èyí dúró àdúrà mọ̀há tí iṣẹ́ tí máa ń tẹ̀lé ra wọn tí yàn dún ní má wáyé ń kọ́lá tí kọ́lá kí sẹ́yẹ kéré ó kéré àmọ́ àwùjọ ti wá iṣẹ́ kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ wọ́n wá láwọn fẹ́ gbogbo àwọn àbáwọn bí dáwọn náà gbogbo tí náfìlà tó láwọn fúnra wọn náà tẹ̀tẹ̀lẹ̀ náà náfìlà tí ṣẹ̀yà ò ní ná wọn wọ́n á bú bú pé ìwọ́n tó ń fún náà kọ́ba lè jọ́ lójú kọ́ba lè mọ̀ pé iṣẹ́ làwọn fún ọ wọ́n lè ní ọgọ́rùn-ún náfílà wọ́n lè ní náfílà ọgọ́rùn-ún àti kíríkẹ́ àti kíríkẹ́ wà bọ́ka kúrò aláwọ̀ ẹ̀yẹ ọgọ́rùn-ún wọ́n sì gbà kí ọgọ́rùn-ún wọ́n sì kíríkẹ́ ọgọ́rùn-ún kó ba lè jọ́ lójú pé ah, ìṣẹ̀lẹ̀ ńlá ni ah, ẹni tí náfílà sì mọ́lá tẹ́tẹ́lẹ̀ náà ah, ìwọ̀n ajílẹ̀ ló yálà yàṣẹ́ yóò kó ara sí wàhálà náfílà yẹn gan-an ní ìdẹ̀ náà kódà láàrin ìgbà tó ní ọlọ́run ṣàánú mi tó bá ṣe dédé ló dásù lè dásù òun ní àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà ni lásìkò àwọn fífi lè là àkẹ́ ọwọ́ ìdámẹ́ta àgbẹ̀yìn tọ́lọ̀ wọ́n sọ kalẹ̀ láti sánmà ẹlẹ́kẹ̀jẹ yóò wá sí sánmà láyé ayé ní máa bẹ̀rẹ̀ pé man yastaghfiruni aghfir lahu tàbí tí wọ́n kẹ́ ń fẹ́rídìí òun kí ń fẹ́rídìí man yas'alni fa'utihi ẹlẹ́ni tó ní ìdè kankan ló gbà lọ́dọ̀ mi náà ọba kó bèèrè lọ́dọ̀ mi kí n fún un fún pé èyí gbé àwọn iṣẹ́ kan tó pé yóò ti pọ̀ jù kí wọ́n lábọ̀ àyàn lọ́wọ́ iṣẹ́ tó yóò lè máa sì kọjá tí iṣẹ́ tó kò sí ẹ́sì máa sì tẹ̀lé àwọn eléyìí ni kọ́ ìdà fún wa pé táwọn fẹ́ máa ṣe ìbádà láyé káàná wo pé iṣẹ́ tá lè máa ṣe tí ò ní pọ̀ jù ẹ bá wa àwọn àbíkẹ́ ọ̀tá Muhammad sallallahu alaihi wasallam fún wa iṣẹ́ kan tí àwọn iṣẹ́ kan tí èyí pọ̀ tí èyí wọ̀nyàn lọ́rùn ni òpin pé ó dára sàkáwò yẹn yẹn hundred ni ìgbà tó ń tọ́fẹ́ sára ìbọn wọn sàkáwò wọn ṣe sífáwò kí ló wí ó ní inni la astaghfirullaha akthar min sab'ina marra ìbí máa ń ṣe sígbàwò máa ń bọ́ ọlọ́run láwọn fèrè ní akthar min sab'ina marra ju bí seventy times lọ so mi pé ìṣẹ́ tí wọ́n bá lè ṣe tí ò ní ju agbára yẹn lọ iná ló fi dájú tó náà fẹ́ jù nù. wa hadathani an Malik afáwa Malik yóò sọ àdísì mi an Zayd bin Aslam lọ́dọ̀ afáwa Zayd bin Aslam an abihi lọ́dọ̀ bàbá rẹ̀ anna Umar ibn al-Khattab wani Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu kana yusalli min al-layl a máa dìde lóru ma sha Allah bí ọlọ́ba sì fún lábára mọ́ ìmọ̀ ń dìde lóru hatta idha kana min akhir min akhir al-layl ayqad alahu tó bá ti wá di àsìkò bí ìgbẹ̀yìn òru ni ayqad alahu yóò wá jí gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ lè sọ́láàt yóò jí wọn fún ìran pé ẹjì rẹ̀ kí wọn yaqulu lahum yóò mọ̀ sọ wọn pé as-salatu as-salah ẹjì rẹ̀ kí wọn ẹjì rẹ̀ kí wọn thumma yatlu hadhihi al-aya ti ń sọ fún wọn tán yóò máa ka áyà yìí yóò máa kà á tẹ̀lé ni pé أعوذ بالله من الشيطان الرجيم ومر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة والعاقبة للتقوى ومر أهلك بالصلاة با وان تنجي على ليغة با وان لا سيبك واصطبر عليها ما وا سسو لريبه بس ما جي وان مكا يكسي مو la nas'aluka rizqan a bere arziki jíjẹ mu kankan lọ rẹ a ní kankan fẹ́ lọ́wọ́ rẹ nanu narzuquka àwa gàgà àwọn ọlọ́run bá gàgà àwa là ń segin àwa là ń fún ọ jẹ àwa là wal aqibatu littaqwa àti bọ̀tán tí ó da òun náà ni àti bọ̀tán tó bá bẹ̀rẹ̀ ọlọ́run bá àti bọ̀tán tí ó da òun náà ni títẹni tó bá jẹ́ tó jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run bá so Umar máa ń kakiri láti lè fi hàn àmà rẹ̀ lẹ́sọ̀ pé bí n ṣe ń di ni mo fi ṣe òun ni mo fi tẹ̀lé pé ọ tọ́ fún àwọn bàbá kí o jẹ́ ọmọ rẹ tó bá dúdú wá pé kí wọn náà pé kan ṣe náfìlà kọ́kọ́ wọn lẹ́kọ́ náfìlà ìjọba bá sàṣùkò tá a bá ń kí wọn eh, ìwọn àsìkò táwọn kí wọn àsùbá náà jí wọn fún wọn àsùbá gbogbo àwọn àsìkò eh, ìwọn kọ̀ọ̀kan àwọn aláṣẹ kan máa kì eléyìí ni ti ń jẹ́ ojúṣe òbí sí ọmọ eléyìí ni ojúṣe òbí sí ọmọ rẹ̀ wọ́n fi wọn ẹlẹ́pẹ́ à báyà wọn náà mọ̀ra máa kí fúnra wọn máa pa wá láti pé kírun ẹ sí mọ́sáàsì. وحدثني عن مالك أفا مالك يسوى حديث من أنه بلغه ipe hadisi yẹn lọ́dọ̀ anna sa'id ibn musayyab pe afa wa nínú àwọn tabi'in ni àwọn fuka aw saba sa'id ibn musayyab kana yaqul ó jẹ́ ní tí ń sọ wípé yuqra'u an-nawmu qabla al-isha wọ́n kọ́ oorun síwájú kéèyàn tó kírun ìṣáì wàlhadithu ba'da ba'daha bákan náà tàbátí wá kírun ìṣáì tán ká tún wá ta pẹmpẹ ọ̀rọ̀ ká gbé ọ̀rọ̀ kalẹ̀ àbí ká lọ́jọ́ kọ́sá assembly ká máa fi ọ̀tà kóró sọ ọ̀rọ̀ láàrin ara wa ilé yìí kò darí nù sẹ̀ríà ó ní àwọn afọ ọmọ onímọ̀ wọn kọ̀ so pé nínú pé nítorí sẹ́ni pé kéèyàn tí wọ́n bá ti kírun ìṣáì tán kó jẹ́ pé òun náà ìgbẹ̀yìn oṣù olóore ní lọ́mọ ìlú mẹ́wàá pa tètè fíìmù yóò oríṣiríṣi àwọn nǹkan tí ò da àwọn ṣẹ́ẹ̀bù oríṣiríṣi àwọn ṣẹ́ẹ̀bù eléyìí láì fi ni tó ń da pẹ́pẹ́ téèyàn bá kú téèyàn bá kú kọ́ẹ́sì pé báyà èyí ó kú pẹ̀lú ṣe olóore pé ẹni pa ah, kí ló ṣe kẹ́yìn ìwọ̀n ló kí kẹ́yìn kí ló ṣe kẹ́yìn a ah, ó wà tó mẹ́sàn-án fẹ̀gbẹ́ lélẹ̀ ó sàwọn àti kábàánú Muhammad sallallahu alaihi wa sallam eléyìí ni ti àwọn ṣe tó ṣe kí ni ṣe olóore téèyàn máa ṣe

ni wọ́n nà wọ́n ní odò nílé sọ́nà wọ́n sàdúgbò yóò jí láwọn báyìí wọ́n bá kó ti kú dákun sẹ́ẹ̀sìn ọlọ́run bá lórí ẹsẹ̀ ọlọ́run kú lélẹ́rù ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé mélòó mélòó ti tọ́ mélòó mélòó ẹ̀sìn ọlọ́run bá táwọn yẹn ti tọ́ bọ́ mélòó ẹ̀sìn ọlọ́run bá táwọn yẹn ti tọ́ bọ́ ọ̀tọ̀ ọ̀bánújẹ́ lérí rẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ayé lọ́wọ́ ọ̀bánújẹ́ lérí rẹ̀ ẹ̀ka máa káàná sàkíyèsí ara wa àwọn òtí kú nísìnyí àwàláyé ǹjẹ́ tó bá bá àbí tó bá sára a ah, ní ká tara ká tara àìlẹ́kọ̀ọ́ sínú wọn máa ń bàjẹ́ pé ah kí ni yóò dùn rẹ̀ kí ká tara ká máa lọ jà ká máa lọ ní ìtàn sọkọ̀ hùn àmọ́ sínú rẹ̀ sínú rẹ̀ inú rẹ̀ sínú rẹ̀ bàjẹ́ sínú rẹ̀ bàjẹ́ sí lẹ́sọ́ gbégbèsè bó ṣe bẹ́ẹ̀ ló sọ pé ah nítorí sí yóò dáa tó ṣe wá sí fún tó jẹ́ kó mọ̀ pé tó ṣe ọ̀dà ní pé kọ́lọ̀ náà kó sàánú ọ̀pẹ́ pé tó dájú sí lórí ìdílé pé mùsùlùmí ní tí kò dí ọ̀rọ̀ àwáyé lọ́wọ́ àmúkọ́ pé tó já kò rí ọ̀rọ̀ rẹ̀ tó kánjú nípa ẹ̀rọ náà bá ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kó mójútó dáadáa tó ráyé táwọn bẹ̀ yí ilé kékeré kan ni ilé kékeré kan ni tí ìgbádùn rẹ̀ kéré bọ́ ilé ńláńlá tó fẹ́ tó gbáàyè tí ìgbádùn rẹ̀ tẹ́ lọ gbáà tí ìgbádùn rẹ̀ lópin ẹlẹ́kùnrin ìwé náà méjì wọlé kéèyàn sálápá tètè pa rẹ̀ ìrẹ́kẹ́ gbajúmọ̀ ilé tó fẹ́ tó jẹ́ ilé gbére tó jẹ́ kí kìtà ìgbádùn tí wọ́n bẹ̀rẹ̀ wọn sọ̀rọ̀ tààlà kọ́lá kọ́ ọ̀rọ̀ kan wá fún ìtẹ̀lá sí ọlọ́run bá amin wa haddathani an malikin ọba disa rọtọlọ maliki annahu balagahu وحد أمريكا أنه بلغوا أن عبد الله بن عمر من أفاو عبد الله وما عمر كان يقول وجنز مزقي صلاة الليل والنهار متنا متنا يمورو méjì rákà méjì rákà méjì rákà méjì ni yusallimu min kulli rak'atayn tí ma ti ń rí rákà méjì ìsàlámà tí ma ti ń kírun rákà méjì ìsàlámà qala malikun maliki wa wal amru indana eléyìí ni ìtí àwọn náà máa ṣe wípé tó gbajúmọ̀ ní màdínlá náà máa ṣe باب صلاة النبي صلى الله عليه وسلم في الوتر أي فسوب نبا يوم أن محمد صلى الله عليه وسلم قايم وتري حدثني يعيا أبو يعيا وصديس فوى أمالك مالك نطر مالك عن ابن الشهاب هذا نطر أم الشهاب عن عوة بن الزبير نطر عوة بن أم الزبير عن عائشة نطر يا عائشة زوج النبي صلى الله عليه وسلم تنسي يا وجزنا وتكتلون بهم وإن كان يصلي من الليل وإن أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي من الليل النبي أما كيم نور إحدى عشرة ركعة أما كلاك بكلا نور يوتر منها بواحدة يوتر منها بواحدة yóò àfi ẹ̀yọ̀ kan nínú àwọn ẹ̀yàn tó kí lóòwò yóò fi sàlàyé pé yóò fi ṣe wítìrí yóò dá kí lọ́tọ̀ tó wọ́n ní mọ̀jẹ́ ẹ̀kọ̀ kàlá níbi ìwáyà kan inṣáàlá ilé kejì náà ẹni bá mítà láwọn ọmọ náà ń bọ̀ àwọn ọmọ ṣọ́jú so fàídà akọ́rọ̀gọ́ tó wà nípa nípa kìtàn bẹ́ẹ̀ ìtọ́jà aláṣíkì ìlàìmánì ànábì wa fi ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún yóò fi lé ilẹ̀ báyìí yóò sùn yóò àti ẹ̀gbẹ́ ọ̀tún lé lẹ́yọ́ ọ̀bùkú sunan muhammad sallallahu alaihi wasallam tí yẹn bá yẹn náfìlà tí yẹn bá ṣe rákà yẹn tán náfìlà yẹn tán kí yẹn ara fẹ̀gbẹ́ lílẹ̀ yóò ilé yìí nínú sunan muhammad sallallahu alaihi wasallam bákan náà ẹgbẹ́ ọ̀tún wa ni wọ́n fi lílẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀bẹ̀ lílẹ̀ kí wọ́n fẹ́ bẹ̀ ọ̀ tún lílẹ̀ padà bá tó fẹ́ pé wákàtí fàjírí ní òfìsí wákàtí fàjírí wà hadafa ni a malikin sọ́rí sí ọjọ́ maliki a sayid mun abi sayid al-makburi ó sọ fáwa sayid ọmọ àbàbá sayid al-makburi àwọn afá ni wọ́n gbé afá yìí ní al-makburi ju pé alimakuri ẹni tí lójú onísàárè so ana abi salamata na abdulrahman sọ́dọ̀ salama ọmọ abdulrahman na auf annahu sa'ala aisha olóhun bẹ̀rẹ̀ yawa aisha radiyallahu ta'ala anha zaujar nabi sallallahu alaihi wasallam tí ń ṣe yàwó annabi muhammad sallallahu alaihi wasallam kayfa kanat salatu rasulillahi sallallahu alaihi wasallam fi ramadan بوني وان لم يسمع أبي ني نور بطول فقالت ني يا عائشة وان دون ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا غيره النبي صلى الله عليه وسلم قال لكم نبي نور منين يوم رمضان نفلا نور رمضان ولا غيره أبي بيوجو من نتيجة جو رمضان على إحدى عشرة عشرة عشرة ركعات kìí lé kún ju wákà mọ́kànlá lọ bíkò kìí ju wákà mọ́kànlá lọ yusalli arba'an yóò kí mẹ́rin fala tas'al an usni inna wa turi inna pé tó wá kí wákà mẹ́rin fala tas'al má béèrè an usni inna wa turi inna bí dáadáa bí òun yẹn ṣe dáa tó pé àní ká má sọ mọ́ ni má sọ mọ́ ni nípa pé ká ní pé àmọ̀ pé báyìí bó ṣe dá tó àbí báyìí ní gbogbo rẹ̀ tó gbogbo yóò gùn tí bá ṣe ń kàkàrà ń bẹ́ tó bá ké bó ṣe kí ìrun báyìí náà yóò sì máa dùn ẹ̀kọ́ àwọn àdàgà ò má béèrè pé bó ṣe dá tó ìṣọ́kì náà náà dáadé nípa ọ̀rọ̀ yẹn àájù ni ọ̀gbọ́n ọ̀dà gan-an ọ̀gbọ́n náà ثم يصلي أربعة يطوى كبير ولا تسأل عن أسن إن وطول إن أبو يطوى كبير من أبو مصر ملونا وقدا به بالدادارة تبوري ثم يصلي ثلاثا لا يجاك مثلا وقالت عائشة يا جلبي وقلت موام سببي يا رسول الله وقل جلو من أبو أتنام قبل أن تغطر سي أمان سنك síwájú kó o tó ṣe wítìrì ni fàkọ́ọ̀lá níwọ̀n ya Aisha ya Aisha so ó sùn ní àtàlá so ó sùn síwájú kó tó ṣe kí ni ó ṣe wítìrì ni àníbà pé ayájọ pé inna àìnáyà tanamani wala yanamu qalbi orí ojú méjì òun ní máa ṣe kí ni òun ní máa sùn àwọn ọkàn méjì ọkàn mi ọkàn mi ojú méjì máa sùn àwọn ọkàn ìsùn ilé inú àwọn mùjísà sọ́rọ̀ fún àwọn ànábì ọlọ́run ọba òsù sí àwọn ànábì ọlọ́run ọba ni so ẹgbọ́n wọn kọ́ wọn kọ ohun síwájú ká tó then alùsọ̀lá ọ̀sọ́lám tó bá sí gbogbo àwọn náfìlà yìí tán yóò tún wá tún sún jẹ́ kó tó gbọ́ àṣà wàá kí wítìrì ojú ọgbà ni máa ń sún ọkàn wọ̀nyí sùn إن شاء الله قي أدم بينا عندما نبي قلبي بيه السلام bí àwọn onímọ̀ sí sọ̀rọ̀ àyìnbọ̀ ọ̀rọ̀ àwọn fíìmù yẹn nínú àwọn ìbọ̀tẹ́ pé kéèyàn dínà sí ni àwọn fíìmù à ń ṣe kí níka ìran fíìmù tó bá wọ́pọ̀ jẹ́ tí ìbá yẹ gbogbo yá àwọn ọ̀rọ̀ bí àwọn wáàsí àwọn àbá tó ń ṣe ètò tv ní ọkọ̀ ẹ̀kọ́ mbẹ́ àbí wọn kakọ̀ wọ́n ní tí wọ́n ọkọ̀ ẹ̀kọ́ mbẹ́ nkẹ́ ẹ̀sìn lẹ́gbẹ́ wọ́n sàgbé ní pé nígbà pé hadith ní muhammad sallallahu alaihi wa sallam tó wá nípa ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ fún tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but àpàdà yóò náà gẹ́bí àṣekè zipawzan àwọn zipawzan àwọn náà padà wá sọ pé èèyàn lè ṣe èèyàn lè yà èèyàn wọ àwọn èèyàn wọ́n lè ṣe kámẹ́rà ká kámẹ́rà yàn ká kámẹ́rà yàn ká fi fídíò yàn so kan yẹn báyà yẹn pèsè ti wá sí ni àbí yàn kan àwọn tẹ̀tẹ̀lẹ̀ àwọn náà kì í gbà so mo gbàdọ̀ pé ọ̀ndà pé ìran ẹ̀sìn ní ọwọ́ dọ̀rú ọ fọ́tò bá sì mọ̀ pé ti fọ́tò bẹ̀ ṣe ṣàlàyé bóyá akànyà ń dorí dọ̀rú rọ̀ bóyá kọ́ kówó mi máa rárẹ̀ àbí kẹfẹ́ pé báàgì yé mi mọ́ ní kẹ́lẹ́ mi máa lo pásítọ̀tù mi kọ́nà pé mi mọ́ ní láti lè fi claim right yàn láti lè fi ní àṣẹ sáwọn nǹkan tẹ́ bá ní tí ah fọ́tò wà lọ́wọ́ rẹ̀ tọ́lọ́wà ń bẹ́ẹ̀ àìmínà ni ẹ̀wù òkè àwọn náà ní tó bá ń sọ ẹlòmíì òfin ní kílèmù àìsíà tó náà ni àwọn afẹ́wọ́n náà dọ̀rúrọ̀ kí ẹ̀yìn lè yà pásítọ̀tù bọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó pé ọba tàbí pé ìmọ̀tà abẹ́ yá náà kó mẹ́ta sí pé báyà pẹ̀lú pé ìdùnnú pé èèyàn fẹ́ lọ pé bí àpẹ́ àṣẹlẹ̀ àní pé lápòjú ẹni tí ń tíráàbù tó tó wá ní dọ̀rúrọ̀ kì í yẹ lómi àwọn èèyàn sábà onú lọ síbi pé ọ̀wọ́ fọ́tò náà dọ̀rúrọ̀ wọ̀ àpèjúwe ewu ẹni òkú mi ti ẹran sẹ́ni kẹ́yìn má jẹ bàtí bí wá dé tí òkú ti yàn ọjẹ máa pípẹ́ mi lè bọ́ ó lè ṣe ìpara báyà bẹ́ẹ̀ lọ́nà ilé ọ̀rọ̀ dúkìá bẹ́ẹ̀ yẹn travel lọ́lù kan ẹ̀wù yẹn tẹ́yìn bí lọ ọ̀rọ̀ dúkìá yẹn náà ni owó náà ní tíṣẹ́ yà wá sọ ni ẹ̀mí ní tíṣẹ́ yà wá sọ ni fámi mẹ̀lẹ́bí ní tíṣẹ́ wá sọ ni àǹkàbà so látara bẹ́ẹ̀ kọ́ wáyé pé èèyàn wá dínú gbó èèyàn orí nǹkan tó yàn jẹ èèyàn wá rí kùmẹ̀tì yẹn wọn àmọ́ inú ọ̀bọ̀lọ̀ sí pé òkú mẹ́tẹ̀ ìmìnà tẹ̀wà tó òkú mẹ́tẹ̀ wò lónìí báyìí mẹ́sí máa rí àárẹ̀ èèyàn ìbọ̀lọ̀ síbẹ̀ lẹ́yìn mẹ́tẹ̀ bá ń jẹ́ gan èèyàn bọ̀lọ̀ máa bá ní jẹ́ pé ah, lọ́wọ́ kì í yòówù méjà máa ń torí pé èèyàn rí máa ń fi bẹ́ẹ̀ lò fẹ́ yà náà ọ̀bọ̀lọ̀ gbẹ́ ọ̀bọ̀lọ̀ jẹ́ pé ní ìdè máa yà kan rí àmì wá rí àmì wá والله أعلم عليكم السلام ní òru ẹ máa ń kí wọn ọkà mọ́kànlá ní òru ní ọwọ́ ìgbẹ̀yìn sábà kí bí alákòjú bíi aago mẹ́rin bíi aago mẹ́rin o àbí mẹ́ta àbọ̀ wálẹ̀ náà làlẹ́ mi máa ń kí ó sì yé yóò kí rákà méjì yóò sálámà rákà méjì yóò sálámà rákà méjì yóò sálámà rákà méjì yóò sálámà mẹ́ta papọ̀ yóò ṣe àṣàlámà yóò ṣàtàyà méjì lásìmọ̀ yóò àṣàlámà àbí kó kí méjì kó sálámà kó wá kí ẹyọ kan kó wá dà sálámà ó ti bá méjì náà nìyẹn ẹ̀sẹ̀ ní ìfisẹ̀ náà. ilé ní sàrọ̀ bí wọ́n ẹ pé yẹn bá ti rí pé wọ́n àwọn kéèsì yẹn kúrẹ́ ìbárí pé ah, èèyàn gbádùn ara yà èèyàn sáà ń sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ ìwú hálù yẹn pé máa bá lọ bẹ́ẹ̀ di bí àrùn rẹ̀ pé ah, kí ni ti fẹ́ di bí àrùn yẹn ọ̀tẹ́ ìwọ̀n pé báyà kéèsì pé báyà rùn ní pé báyà rùn kàn fẹ́ wá bẹ́ẹ̀ kí ni ah, di àwọn bí ti máa ń lò nù sọ́ra tí wọ́n bá tó wá fún un pọ̀ tí yóò jẹ́ kéèyàn kí n tọ́jú ọmọ àlọ́ mẹ́rin lọ kéèyàn sọ bẹ̀rẹ̀ kéèyàn kí bẹ́ẹ̀ lọ́wọ́ gbà. yana dìbò àbí. kódà wà ti kẹrẹ wí fílù wíwì kí à ń ṣe bá ṣe kẹrẹ kí bàṣí àwọn ìwé ẹ̀ṣọ́ wíwì lókè alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa alihi wasallam wa ba'd àkọ́kọ́ orin ṣe àwọn gbégbá pé èèyàn lè rọlọ́wọ́n bá wíwà níbi rọlọ́wọ́n lójú àwọn ọ̀rọ̀ ọ̀wọ́ yẹn kò rí bẹ́ẹ̀ èmi ò mọ̀ wà nínú súnà mọ́mọ́ Muhammad àwọn tó bá kú bá wà bẹ́ẹ̀ àdísì ọmọ jẹ́ dùn àyìn fìdí àmọ́ jẹ́ àmìlà sí ìwò pé àdísì yẹn wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but inshallah mínú sí gbẹ́ ìṣẹ́fẹ́ ń pa rẹ̀ níwádìí ń pa rẹ̀ àbẹ́yì tó kílẹ̀ tó hàn dáadáa ní pé Muhammad sallallahu alaihi wasallam ó rí Jibrilu mawtan fi sama wa maratan fil ard Ànábì orin ní sama sama hid dunya sama láyé Ànábì orin Jibrilu bẹ́ẹ̀ kan ni ẹ ẹlẹ́kẹjọ sì rí ní ẹlẹ́ ó rí ní súwà gẹ́gẹ́gẹ́gẹ́ bó ṣe rí ó ní ó ní situmi six hundred wings yẹ náà ló ní yẹ six hundred náà ní jìbìrì ló ní ó sì rí lẹ́ẹ̀kan lẹ́ ní dèjì súwà ọmọ ènìyàn ní fọ́tò àwòrán yẹn lọ́pọ̀lọpọ̀ àtọ́sí wa fọ́tò díyàtò kẹlbí náà ní sábà máa ń gbé wa sùn méjì náà àmọ́ kó wá wọ́n ọba gbogbo àyàtọ̀ pé pé ọ̀kọ́dà kọ́bà kọ̀ọ̀sẹ́ni àwọn adìnà so pé ó wà fún àwọn àti ó súnmọ́ra wọn gẹ́gẹ́ bí ọrùn bá sí máa ń súnmọ́ra wọn àfikà kó tó súnmọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ̀hẹ́ irú yẹn ẹ̀ńdá ń sàlàyé táwọn afá ń sàlàyé àwọn afá ń fàṣẹ́rú àwọn ń tẹ̀sírí ẹ̀ńdá ń sàlàyé ń parí ni pé jìbìrìlù náà ni ànábì yẹrí kìsì pọ́lọ̀ wọn ni orí àti kàwọn ayé àyàrá kò dáhùn bẹ́ẹ̀ yẹn jù ní ẹgbẹ́ alẹ́ látúrí kò làbsọ́ wà yóò rí kò làbsọ́ wà lẹ́tí fún kọ́bíyèsí ìròyìn ìwé ọlọ́run ọba ìdọ́ọ̀kú wíwá ọlọ́run ọba ìyára ò lè rí ọlọ́run dàpọ̀ ọlọ́run ọba ẹ̀yìn òní ọlọ́run láyé àyà kí á mọ̀lẹ́ yóò ti rí ọlọ́run ọba wọn lọ́nà fún ojú oyin ọmọ ìdè náà bẹ́wọ́ ilá ọ̀bí ha náà bẹ́wọ́ ojú oyin àwọn ojú kan bẹ ọmọ ìdè náà bẹ́wọ́ yóò fresh yóò tutù dáadáa ẹ̀rí ìdẹ̀ra náà bẹ̀ ọ àwọn ojú yẹn wọ́n máa wọ ọlọ́wọ́ bá wọn yóò láti jẹ́ náà ọlọ́wọ́ iná àwọn rọ́bìhìn yóò máa ìdín lábà àjùgbò lọ́tọ́lọ́ tó wọ́n yà àwọn àwọn kèfèrí iná àwọn rọ́bìhìn yóò máa ìdín lábà àjùgbò ọlọ́wọ́ náà á kọjí àwọn kèfèrí àní jẹ́ kí rí ọlọ́wọ́ bá ó ń gbé ní ayé àyè ń gbé àlè rí náà ni bọ̀ àkíyàmọ̀ ní rí wọ́ọ̀yà ó ti wá sílẹ̀ tó ojú ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ó ní àwọn àti kí ní kan àwẹ̀rẹ̀ kan tí ma ń dàbójú báyìí bí hijab hijab hulor hijab ọlọ́wọ́n bá ti ma fi ń bójú ẹ̀ gbogbo ẹ̀ kìkì dá ìmọ́lẹ̀ mi law kushifat tó wá kó bá pé àbí law kashafaha tó wá kó bá tó wá pé ogé bó sọ mí nẹ́sẹ̀ ọlọ́wọ́n alẹ̀ pé tó wá fi lọ sí hijab yẹn lahtaraqat subhatu wajhi man ta'a min khalqihi gbogbo tí ojú yẹn bá fi lọ ká nù ìdọ́ ọlọ́run bá bóbi òjò náà ni gbogbo ojú yẹn bá fi lọ ká ìgbà tàwọn aláyé àyè òjò tó wà fi lè sí tó wà fi lè sí báyìí ìjáàbò yẹn lásán gbogbo tó ojú ọlọ́run bá fi lè ká báyìí gbogbo òjò yóò mọ̀ jọ náà ni fún pé kò láyé àyè láti àwọn ọlọ́run wa máa máa yóò fi ṣe ẹ̀bùn fún àwọn àjẹn náà òun ni àyà tó pé wàmà òtítù shay'an ahabba ilayhim min nadar ila wajhihi استغفر الله للذين آم... للذين آمنوا للذين أحسنوا الحسنى والزيادة للذين أحسنوا الحسنى والزيادة ọlọ́run ní للذين أحسنوا ń bẹ fún àwọn tí wọ́n ṣe dáadáa ìtumọ̀ kanu للذين أحسنوا ń bẹ fún àwọn tí wọ́n ń sin náà ọba bí ìgbà tí wọ́n rí ọlọ́run ọba bó ṣe pé mo wòlé rí ọlọ́run ọba fa innahu yara òun yóò máa rí wọ ẹ gbọ́dọ̀ pé bàtà wọn bèèrè lọ títí bèèrè lùdí lọ́kàn lóbi lẹ́sìn nípa ọwọ́ ihsan nílẹ̀ nàbí mi ó ní pé àǹtàbùdà lọ́wọ́ alihsan àǹtàbùdà lọ́wọ́ kà ánìkà jìbí sọ pé alihsan ó ní fàkùbíyìn alihsan fún mi náà bá yóò gbàtà pé ní ihsan wọ́n àǹtàbùdà lọ́wọ́ kà ánìkà tọrọ ìtàn pé ní ihsan kò sí náà bá kà ánìkà tọrọ nígbà tó bá ń rọrùn báyìí fa fa ilam tẹkun tọrọ bó ti jẹ kó rọrùn bá fàínàwó yàrá òun lọ́wọ́ bá ti kiri òun ń yọ ó ń bọ̀ ilé ọlọ́wọ́ bá bọ̀ tí ìyá ìta nídìí mẹ́rin pé tí wọ́n fẹ́ lómẹ́rin pé ó padà tá lákọ̀ọ́kọ́ àlè sí kiri àlè ọlọ́wọ́ bá den nínú rẹ̀ bákan náà ahsana al-ihsanu ahsana yóò sinmi ihsanan masdar inú ìwà pé nípa lílẹ̀ nínú ahsan tó wá fi sí tafsir للذين أحسنوا الأولام الاختصاص أو الاستحقاق بالجنان الاستحقاق أو الاختصاص sori pé gbogbo ọlọ́run nìkan gbé lilladhina ahsanul husna yóò máa bẹ fún àwọn alladhina ya'buduna Allaha ka'annahum yarahu àti pé wọ́n ń sin náà bàbá fún wọn ọlọ́run bàbá fún wọn lè ọlọ́run bá ọlọ́run bá ti kí ni irin wọn àwọn tí ń sin náà bàbá fún wọn rí ọlọ́run bá tí ń sin náà wà pẹ̀lú ìkíláàsì lílẹ̀ lónà áásàlù alhusna ọlọ́run ní yóò máa bẹ fún àwọn tán sinú abẹ́ alhusna aljanna alhusna bẹ̀rẹ̀ máa kéde aljanna ọlọ́run wà ziyada àti àlékún àwọn afáwọn ní bókínì àti àlékún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ máa wọn ni wọn làdé iná mazid àti wọn làwọn àlékún mi àwọn àlékún láti gini láti fáwọn mi nìyà náà ni gbọ́dọ̀ tá a máa jẹ́nà bá wà ọlọ́sọ̀ fún ìlú kùsọ̀ tàbá wọn bá kọ ọlọ́run gbogbo yín ẹ̀ẹ́gì ọlọ́run bá yín kàmọ̀tàrọ́ wọn kọ́ mọ̀rọ̀ lẹ́yìn láti bàdìrì bẹ́ẹ̀ sì máa bẹ́ẹ̀ sì máa ń rí òṣùpá ọjọ́ kẹrin dá tí ó fúlù látọ̀dọ̀ múná fi ìhà ti ẹ̀ ní ẹ̀sẹ̀ máa dì pọ̀ tí gbogbo yín kó bí jẹ́kijẹ́kí ń rìnà bẹ́ẹ̀ máa ń rọ́ṣùpá tí kálukú òṣùpá bí ẹgbẹ́ wọ́n yẹn bá dúró nílé rẹ̀ lẹ́ tó bá fẹ́ òṣùpá ìwíwò tẹnìkó ní dí tẹnìkan lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ báyìí ṣe kí a máa ẹ̀ ní sọ máa tún báyìí pé yé dákẹ́ jẹun rì ìtàtì ọlọ́run bàbá ó mi pẹ́lẹ́ ni ọlọ́run fẹ́ jẹ́ ká bàbá pẹ́ ẹ̀rì mi ẹ̀rì mi ẹ̀rì ó ní ayé tó bá sọ pé àwọn àdísí wọ́ọ̀rọ̀ yẹn ìwọ ni bí mi tẹ̀sí máa ń gbọ́ ni màmá amadu sọ fún òun sọ́sọ́ ní sìn ṣáàlà ipò ní ìmáàmù amadu ni wọ́n ní ìmáàmù amadu lẹ́wọ̀n orí ọlọ́run ọba nígbà ọgọ́ nígbà ọgọ́rùn-ún àbí nǹkan àdé ọpọ ìkà ìṣà ìṣà àlàyé oríṣiríṣi ìṣèbà bá tó bọ̀ ẹ́ abúlọ́sẹ̀rẹ̀ ókè wọ́n wà ń bẹ̀ wọ́n wà nínú ọ̀nà àbí wọn ṣùgbọ́n ìmọ̀ bẹ́ẹ̀ wà ń bẹ̀ àlàyé wà dìgbà ìdẹ̀bọ̀tà àdìsẹ̀dọ̀ àìfò ìlú jẹ́ kì í ṣe àdìsọ̀ ìfòsọ̀ yìí wà rà tẹ́ra ọlọ́wọ́ àlọ́ تو او او خالف أطلق حديث النبي صلى الله عليه وسلم أو خالف حديث تو بور أو نصوص بور صحيح أو خالف الله أعلم أنا مثلا أول يوم وين لك وين لك تقول كوي خدارة أول يوم وين لك وزيبان يقول يقول إن جبل لأن قدر يتوجب ولا tó pamọ́ ni ìmá rẹ̀ jẹ́ pé àwọn àwọn súnmọ́ máa sílẹ̀ máa ń sọ àmì gan ó ń lágbára gan wákàtí òjì dẹ̀ but ìwé ìmánu bí kọ́dà wájibun ìgbà pé kádàrà kẹ́yọ̀ bá kádàrà bọ́ dáadáa ni náà kí dáa sùn náà jaba èèyàn fẹ́ bọ̀ pé ọlọ́run bá kẹ́yọ̀ bá kádàrà bọ́ dáadáa ni bí wọ́n bá ti gbà bọ́ bí wọ́n bá fi lè kúlé rẹ̀ èèyàn kú èèyàn kú kú kèké rí bẹ́ẹ̀ bí lábẹ́ wọn máa fi ń sọ wípé bàtún sọ báwọn gẹ̀ẹ́dá lọ́kọ́dà rí nàtàn bẹ̀rẹ̀ àkídà àgbàdàríyà bóyá ẹ lè tí ṣe kí ni o ẹ lè tí ìjẹ́mú mi ní àfikẹ́ àtàtù mi níbi kọ́dà àfikẹ́ ìgbàkádà àgbọ̀ o sọ̀rọ̀ ọlọ́run kó sọ̀rọ̀ ọ̀dẹ́ gbogbo bóyá à ń ṣe nǹkan náà gbogbo ẹ̀ náà yíwọ̀n á ní ìrádà ká ṣe nǹkan wá ṣe wùwá ká ṣe nǹkan ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ sinadì sọ́dọ̀ wa pé wọ́n ti ṣàwọn ilẹ̀ ayé ṣá Allah ti ṣàwọn ilẹ̀ ẹ̀yìn bá ti ń fẹ́ nǹkan ǹdẹ́ máa ń fẹ́ bá mi ọlọ́run náà ọlọ́sìn kìíní olùbàyìn fẹ́ nǹkan tí ẹ máa ń fẹ́ so gbé màṣíyà báàbù màṣíyà ìfẹ́ ọlọ́run bàbí ìyàwó rẹ ọlọ́run bá kọ́lọ́n bí òkìní nǹkan so àwọn náà máa ń gbèrò àbí ọkọ̀ àwọn náà máa ń fẹ́ nǹkan ọlọ́run sì máa ń fẹ́ nǹkan àbí ọkọ̀ ni a máa ń fẹ́ nǹkan títọ́ yàtọ̀ sí táwọn èèyàn tìyàwó hmm. so pé ìrádọ̀ ọlọ́run ọba ó ti wá pé inú máa amúrú kun fayakun tọ́lọ̀ bá gbé wá sí nǹkan kan tiẹ̀ fayakun fayakun òun ni ìwádàtúláì kàwọ́níyà nù ìwádàtú ṣẹ̀rí àwọn kò ní ìwádàtúláì kàwọ́níyà ìgbéwò tọ́lọ̀ tó gbéwò látara dídá gbogbo nǹkan ya wọ́n ti fẹ́ kí gàrí bẹ́ẹ̀ rẹ̀ ya kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ ó sì mọ̀ rí bẹ́ẹ̀ kànà ìwádàtúláì ṣẹ̀rí yà wọn bẹ́ẹ̀ òun ni ìṣẹ́rọ̀ ti sọ sínú kùránì àwọn yòówù ń bá tọ́lọ̀ ń gbéwò tó sọ fẹ́kẹsẹ́ báyìí fẹ́kẹsẹ́ báyìí nǹkan ló fi àwọn yóò sí kéwọn ẹgbà wẹ ẹ má mutí ẹ sọkàn ẹgbẹrẹ tó lọ ash-shar'iyya ntọ́lọ́ nfẹ́ ọwọ́ apàṣẹ rẹ síbẹ̀ ntí ọ̀fẹ́ rẹ ẹ má ṣe bẹ́ẹ̀ ó ti bá wọn àwọn náà wá ní àmà ṣe nǹkan a ní ìrádá àpapọ̀ bí òkè nǹkan àgbà afẹ́sìn kan báyìí òkè gbá ẹnìkan kan ní jẹ wá ń pa a ní ikhtiyar ká ṣẹ̀ṣà dábá fẹ́ tó náà ní àfi ní ní àwíjàre kan lọ́wọ́ ọlọ́wọ́ bá lọ́jọ́ kíámà báyìí nìkan ní jẹ wá ń pa tó yà máa burú àti mọ́ orí tábà rà burú àwọn bá sì ṣe láti sọ́ra tábà rí oore àwọn bá sì kí ara bọ̀ àbí ọ̀kọ́ rẹ̀ náà pé ní ọ̀kadà mọ́ṣálọ̀ tó lágbára gan ni jẹ́jẹ́ ìbánú bí subhanahu wa ta'ala ètò ojú omi tó wà ń bẹ tó lọ́ba ṣe fún yẹn ládàá lóore ẹ̀ bọ̀ lọ́gbà tó wà fi kàn yẹn tó wà já burú náà kẹ́ ẹ bá pé ìrìnà òwò náà ni kọ̀ọ̀kan tí ì ṣe kọ̀ọ̀kan tí ì yéèyàn kọ́lọ̀ kọ́lọ̀ kó ṣàtúnṣe dáadáa báyìí lọ kuma da haƙura sai kuma da kuma kada buku da wani bisman zo. Barakallahu alhamdulillah.